بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين المبعوث رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم علم لنا وانفعنا وانفعنا بما علمتنا وبما علما اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون احسنه واغفرنا برحمتك في عبادك الصالحين وبارك والسلام عليكم ورحمه الله وبركاته هذا الشيء الذي هو وتسوء بالوافي الجبل لتتوجه منذ تفسير ذاته سورة الحديث أقرب من الآية الثلاثة هو الأول والآخر والثاني والباطل لم يكن كل شيء عليم بسم الله الرحمن الرحيم هو الأول والآخر ọba tó wà sílẹ̀ nílùú lọ́wọ́. Gbogbo tí ó tẹ̀lé lórí àwọn ará méjì pẹ̀lú ìyọ̀ta lọ́wọ́ ọmọdé. Èyí pé òun tó ní ní ìtẹ̀lé. Òun náà ló ti mọ pé ojú ìlú kú. Èyí pé olóògùn ìṣe ìlú ìlú ti ọmọ náà. Níbi ọlọ́run tó ń fẹ́ wa ní ìròyìn ìròyìn ara rẹ̀. هو الأول والآخر والضر والباطل وهو في كل شيء عليم فلو وضعوا هو الأول من الأحد وكل تكتلات الله وضعه والآخر أنت يديك ومن كل تكتلات الله وضعه والضر Kalau ada apa pun, dari segi tinggi, dia boleh dan mengikut kerja oleh orang lain. Yang batin, kalau orang dapat dipilih, dari segi sama, dia hari kepada orang lain. Kalau orang itu disuruh nyabu, kalau orang nyabu itu dia disuruh nyabu. Apa orang ini yang salah? الذي هو الأول الذي ليس قبل الشيء فلو نظر قومي فتاتيو في فتاتيو والآخر الذي ليس بعده شيء. قومي لي شيء قومي تو فتاتيو فتاتيو فتاتيو فتاتيو فتاتيو فتاتيو فتاتيو فتاتيو ọlọ́run bá wà tí gbogbo nǹkan pátá orí pé kò sí nǹkan míì tó wà ọlọ́run ìpín nǹkan tó kò ní ọlọ́run ọba. Wàlúùbá ti lè lẹ́bi ilé ìtọ́jú ìwà òṣèlú. Omi ọba fún àwọn ọdún ìpín nǹkan míì tó pamọ́ fún un. Torí pé ojú òun àti ìtọ́jú ìwà òṣèlú. ولا تبقى عليه خافية في الأرض ولا في السماء يكون تقامات حلو إليه أقل السماء وهو بكل شيء عظيم ثم يمسك ورحمة وهذا من الحب إلى الآخر من يقطع إلى يوم إلا ما يتوضع أولها ويتوضع الأول والآخر ثم لقطة الأول الثابت على جميع المخلوقات إن من بسورة تعالى بعد السنة إذ هو مرتب عقيدة الجنسين جنة عمر الرمى الرسالة ومحدث وعودة للحدالة في سفة جنسة سوى المؤمن فهو موجود قبل كل شيء ولو ولو رجل جسيرا جدا صراحه توصيل شديد لا قدر على وقته بدايته في تسبيح تكون في هذه الشروط داخل عباد الليل لكن لكن المسلمين في الدين يجب ان يكون هناك والأكثر هو بني رسول كبير هذا حماس الفلوس على الجميع من الاتجاه ليس متبقيين ولو كان الجميع كثير وهو الأصل غاية كل شيء بغير غاية أمي أمي شيء لن يدخل هذا ليس شيء يدخل وجد له ولا كل شيء هالك إلا وجهه منذ قبل عليه على شغله وبقيته والظاهر والباطن الظاهر ولا يعتقد وجوده أكثر طريق المخلوقات التي أوجدها على قدراته torí pé gbogbo nǹkan sáré àwọn abẹ́ fúnra wa àmì ní pé èmi ò fẹ̀dọ̀ wọn torí pé àwọn tó la ìta ara wa gbogbo nǹkan tó rí fúnlẹ̀ àti ilẹ̀ àtàwọn tó ń ta tó ń ara pátá àmì ní gbogbo ẹgbẹ́ ọlọ́run wọn jẹ ṣùgbọ́n ọlọ́run wọn àmì ní ti gbígbẹ. إذ من

وكل موجود لا بد له من ملكه فغير الكرم او قد نتحل في الملك المثل الظاهر يشتق من الذنوب الذي هو ضد الخطا بين الظاهر ومنهما ان الباقي من خطا nípa àtàwérò bí i pé àwọn ẹ̀rí tí ọmọ bóòrù tí ó mọ̀ àwọn ẹ̀rí tí olóòrù tí ó mọ̀ ó pọ̀ pé pé ọlọ́run ọba ọ̀hún ṣe ó ní ọba àti ó sì ní agbára lórí gbogbo ó sì lọ sí gbogbo tó bá kọjá. Bákan náà àwọn afẹ́rẹ́ mú mi tó lè jẹ́ pé àgbẹ̀rẹ̀ mi lọ sí bá nínú ìlú ìlú àyà àìbálàbà ìyàwó ìlú. Ilé jẹ́ pé ẹnìyàn ní ọmọ láti ìdìbò ní túmọ̀ sí ẹni tí ó ti rí. ó ga gbogbo nǹkan gẹ́gẹ́ bí wọ́n ti lè ní nínú sórí àti ìṣiṣẹ́ ìṣe nínú ọdún èèyàn kan ní àlékún mọ́ọ̀kù lókun àwọn ìlú kò dé ìlú mọ́tàlẹ́ àwọn ìlú kò dé ìlú mọ́tàlẹ́. إنه يظهر عليكم يظهر به ويقول صلاة به فاتدوه ولا يؤمن به sọ eléyìí ìtura àpòló mi ni lókọ̀ ṣá ìlú lẹ́yìn tààtò. Sọ èyí àti ẹgbẹ́ ọlọ́run ọba ọba àwọn onígbé ló wà lókè gbogbo àtàkù tí nǹkan ní ìlú kẹrẹ. Àlùbáàbò ẹni ọba pàpàmọ́ sí ojú ẹ̀dá kàkiri òun ní ẹ̀rí níbi ayé kò tó ju rẹ̀ lọ. Àdébò bá ó wá sí òun ní ọlọ́wọ́ rẹ̀. Ara làwọn fi bá ìlú máa ń bẹ̀rẹ̀ rẹ̀. Ìyá ọlọ́run nínú ìlú ọ. Káàlà lọ sí àwọn ayé ìlú òkèèrè. Sọ̀rọ̀ òfin ló gbé mi ní ọlọ́run. من يعني يقولوا كانت ما تدرك الأبصار ولا يدرك الأبصار يوم اللطيف الخبير تصير فكرة جميلة بلغ عليه بوجودك تريد تجاربه وهو اللطيف الخبير فلغ تعالى عنه فضعوا مما تدرك ìlà àwọ̀kọ́ lọ́lọ́run ní òkú nǹkan tí ọlọ́run ọ̀rọ̀ yàwó àbí fún mi tó lè àyè ọlọ́ọ̀dà olóògbé tí ọba tí ó gbọdọ̀ ohun gbogbo pátá ní ọlọ́ọ̀dà ohun tó ń ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀ pátá lọ́lọ́ọ̀dà náà. لا يقدر عليه كافيا يكون تكلفة وطلوع فلا يخفى عليه شيء ولا يعظم عنه مثقال ذرة في الأرض ولا في السماء يمكن تفهم أنه قطع بدوته فيوقر السلوك كمن الليل سبحان الله àdúgbò tẹ̀sẹ̀ nínú sẹ́lọ̀ ìkànnì ọlọ́run يتكلم جميلا وكنت تعرفك ان الله لا يخفى المسير في الارض ولا في السماء قد زاد وبعد وكنت تعرفك دون السماء إمام مسلم شفى الرواية من كلا الدين إمام أحمد بن مسلم ما تعرف أبو هريرة وتسمى عن محمد صلى الله عليه وسلم كان إذا أوى إلى قراءة إذا في صلاة صلاة التي بالبصور على قدير لأن رب السماوات ورب الأرض ورب العرش العظيم يعلم ذلك إلا سمع إليه إلا يكون لك تكتب لكي العرش يروى ربنا وعد كل شيء إلا وعدية تلتفتها آية الحق والموعد ومن الدين وتكتين فيعطيه الله تبدا الى الدين. It is, it is family, after that. ينزل الخيرات والدين ويوم تلك الخيرات في مجيبة والسلطان الشرع أعوذ بك من شر كل شيء من وقد يوجد بالجاهل فقط أنت آخذ بما سوى سوى يوم عند الدين اللهم انت الافضل لا هو ولا هو من فقط عليك قبل تحيل وكنت لا تدرك وأنت الآخر الذي كنت ليس بعد كثير كثير من يديك وأنت الظاهر فليس فوق كثير الذي يمكن استمتاع بخيره وأنت الباطل فليس فوق كثير ومن سمعت كنت قمت ومن سمعت تقضي عن القضية تقضي ابتداء دور الواقع وعندما يقول وتسمي هذه تقضي بالاستماع وأداء إلى النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الاستمتاع الأول به أنه عليه القضايا والإسلام والآية الظاهر والباطن الأول والأرض هو من أبوع أنت الأول عليك قبل حسين وأنت الآخر عليك بعد حسين وأنت الظالم فليس فوق حسين وأنت الباطل فليس دون حسين wọ́n tàbí pé àdọ́kùnrin tí mo lọ pé nípa ìwé nípa tó ní ìwé lọ́dẹ àkọ́kọ́ òfin ìkàkàn níwájú rẹ̀ èyí lọ ní àkọ́kọ́ ni pé kí ìkàkàn síwájú ọ̀nà. Wàá ń tẹ̀ káàkiri ìwọ́dẹ́ ní ìgbẹ̀yìn عليه تفاعل وتنسوق بين هو الآخر نعم

الدنيا يعتبرها ثم الصغر على الارض اين هذا الطرفان يستفيدون من يعلم ما يلد في الارض ثم يخرج منه وما يخرج منها حكم من تنتج من يكمل وما ينزل من السماء ومن تنتج ولك السماء ولا يعرف فيها حكم الدين الا بكلام وهو معكم ضد كما لم تتميز اينما كنتم ضد يدعى ولم تتميز به الولد والله إذا فعل بما بقي برسول الله تعالى بالكفر حتى يريد يبقى يقول على كل هو الذي خلق السماوات والارض وما بينهما في ستة أيام إني أبا تلك باطلة أكله هتكون دلاء الجزية إني أجلتها ثم استوى أي على والسكر ليه بغير لو كنت حتى حتى هذا العكس يوم سوف تليق قيس من ولا يبدو لإدارة الحتى الاسم الاستيلاء يليق بالجلال عند الاستيلاء فتحس بينه من الإدارة بدل الاستيلاء في التوبيرات والله ليعلى إمامة في الحد من حد ومطر وغير ذلك ثم نقوم كل وعلا من الأعيار عليه صوت في عند مأتيس من حديث الكبير في ملك من ملك الحقا ملوى دعوة وما يخرج منها لكن في جبل يقول منه عيون في خير نصاب الملك أتوا جلوي كريسي وما يجد من السماء من مطر لكن في سقلبات السماء يجد يوسف وغيره أتوا يوسف من سقلبات السماء ولا يعرف فيها من الملائكة والأعمال أتكون بك لا تسمع هو الملائكة تنزل به مثلا فلم ينكر عليك تعلم هذا وهو سبحانه معكم بعلمه أين أين لا كنتم فلوض عند سليم سليم ما يكب والله بصير بأعمالكم فلوض كل سليم التي تعملونها وكيف تلك لقد جاديكم عليها مستدرسين فبين ọlọ́ọ̀dọ́mú oríṣi ẹ̀rí ìlú wa ó fi ń lẹ̀ pé orí ọba àti orí ọba tó bọ̀ orí ọba tó lágbára lórí gbogbo òfin. الذي هو الذي خلق السماوات والارض في سته ايام ثم استوى على ثم يضع في ثلاثه لديه àti ìrẹ́lẹ̀ méjì ìpè àti gbogbo tí ń bẹ láàrin wọn. الله وما فيهن في ستة أقوار نصف الفاتحة. هو في دبرين فتح ó wá sí nínú àsìkò mẹ́ta torí pé ẹ̀gbẹ́ yẹ́kùn yẹ́wò yẹ́wò ní èdè lágbára gbọ́dọ̀ wá nínú àsìkò. Tó nínú àwọn àsìkò mẹ́ta lọ́pọ̀lọpọ̀ ètò ìgbọ́nà tó ìwé àsìkò náà ṣe pèsè àtijọ́ jọ́mọ fóònù àtijọ́ rẹ̀ ti tó. ó lè jẹ́ pé ọlọ́ọ̀pẹ̀ ní àìjẹ́ àrùn tó lè gbé wa ló pé ọjọ́ tí irú ọjọ́ báyà náà kà ló ti ti tọ́ àwọn ìyá ní síbẹ̀. Orúkọ ọlọ́run ni wọ́n ń bẹ̀ lọ́wọ́ ìgbà tí ń gbà wá ìta àti ìjọba tí ń gbìyànjú àti ìgbìyànjú. Ọjọ́ kan lọ́wọ́ ọlọ́run ọba rẹ̀ gẹ́gẹ́ bí الجنود بالمنتج والاستواء ثم استوى على العرش الاستواء هذه لفظة يطلق على الاستقرار بالبيت دون وقع على السجن. Gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ nípa أخبرهم الذي هو الذي هو أن يصار على الدين فلا يبقى أحسن كوني أو يتفاق الدين أنا أرجو في ثم استوى إلى السماء وهي القرآن ولا فوق تصف الله عليه فتتفاق كل كلمة nígbà míì nígbà náà sọ́nà sọ́nà wọ́n wà ní ìyá àtìkàn tí wọ́n ti rọ́ jù èyí tí àbí ìyá ó wà ní ìpín. So, nígbà bẹ́ẹ̀ ló ń ṣe àdìsíwá ẹni ṣé ọ̀rọ̀ ta ọ̀rọ̀ síbi ìṣẹ́ ọlọ́run lọ farapamọ́ lórí tó ń tẹ̀lé ọ̀rọ̀ ní oúnjẹ lórí àdáhàsí rẹ̀ tó ṣe ìjọba. Àlàáhà títẹ̀ ní kò tẹ́ ní sọ́kọ̀ tó ti tẹ́ àìsàn ọlọ́run wa. Àlàáhà tí yìí ó sì ní àlàáhà yìí tó tóbi pé ọlọ́run bá wá sọ nínú àìsàn àìsàn. يمكن سواه هذه الآية سورة الانتهاز هذه آية الانتهاز من الاتحاد هذا انتشار هذا دي انتظار الاستواء على الأرض لا يجري لا يوجد وهذا هو سبحانه الذي أوجد وأبدأ السماوات والأرض ستة ألحاق فلولا انتقل الكتاب Tẹ́kìtàrí ìtẹ̀dá sọ́nà àti ìlẹ́lẹ́gbẹ̀ ìgbé ní àsìkò mẹ́ta òfin ọ̀dọ̀. Àláwọ̀ àrànàrò bí mo ti bá rí ìgbà ọ̀nà ìgbà ló mọ bóyá ní àsìkò náà ti dòdó. Wọ́n yíyá ìpàdé wà á dá sáǹtì yàtọ̀ láàrín. ọlọ́run yí agbára láti ṣe ìṣẹ̀dá sílẹ̀ àti ẹ̀lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ ní ìgbésẹ̀ rẹ̀ ọ̀tọ̀. kí ló fà á? èyí pé àlágbàdo ọlọ́run ti bá àwọn ọ̀dọ̀ sí ìhá ẹ̀yọ̀ tó lè lẹ́yìn tó ẹ̀yọ̀ tó lè. Bọ́lá bá jẹ́ ṣe ìkẹ́kẹ́ lọ́sọ̀ tó ní ìpínlẹ̀ ìlú àgbẹ̀dẹ̀ ní ìlú àgbẹ̀dẹ̀. Ilé ìfihàn ṣe ọlọ́run bá ní agbára láti ṣe ìṣẹ̀dá sílẹ̀ àti ilẹ̀ ní ìṣẹ̀dọ́ ìtọ́jú lásán ẹ̀kọ́ wá ṣe ní àsìkò ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àsìkò mẹ́ta àti ọjọ́ mẹ́ta ọjọ́ tó ti ń dáko rẹ̀ sí. Àwọn bá ní méjì ọwọ́ ìdíjẹ́ wa ní ìsinmi ìpè gbogbo ìpàdé ìpàdé ìpàdé ìpàdé ìpàdé ìpàdé torí pé ọlọ́run bá mi dá sọ́nà àti rẹ̀ nítorí kan ṣùgbọ́n wọ́n tó ṣe ní àtìkò kan ní ìdáṣe ní àyà ọjọ́. lẹ́yìn ìgbà náà ni wọ́n lọ fa àgbà ìṣòro ní ipò àyàkà àṣírí rẹ̀. Àwọn ọ̀rẹ́ tó ní ti tún pèsè àjẹ́ àná. wọn sọ́kọ́ wo ni ìṣẹ̀lá ìṣe wá lẹ́yìn èyí lẹ́yìn èyí lẹ́yìn èyí ní ẹgbẹ́. ṣùgbọ́n mo tí wọ́n kò tó ti dà ọlọ́run ṣe ẹ̀sùn rẹ́rẹ́ àgbáyé tó ti ṣe ìṣẹ̀lá náà. ọlọ́run ní fún ìlọ̀kùn lọ́kàtúrú rẹ̀ ìlọ́kùn fún àkàbí àbọ̀ ìlọ́rùn lẹ́yìn. ọjọ́ máa ṣe àìlówó ọjọ́ máa ṣe gbèsèlú kí ẹ̀yà kẹsìrì tí ọlọ́run ọba tó dá ilẹ̀ ẹ̀rọ lọ́jọ́ méjì. لتجعلون له أندادا وهذا السن يا الله يا الله الله يوجد بدي كتائب أحمد الله أبدي كتير ذلك رب العالمين الله فتاك إني أتبع الدنيا وقتا وجعل فيها رواسيها من فوقها وبارك فيها وكبر فيها اصواتها في اوقع الايام فلا جعلوا الا لولا حكم كل ملك أتي أيوم كان حكم ملك أتوني في سورة ó ti ní sí ìwọ̀síwọ̀sí ìdìkápọ̀ ọmọ ẹ̀dá ènìyàn ó wá ti ní ọjọ́ mẹ́rin èyí tó lọ́jọ́ méjì tó tó ọjọ́ méjì àkọ́kọ́ ó wá jẹ́ ọjọ́ mẹ́rin. ثم استوى إلى السماء لين بناء لوعد بكرة وهي دخان nígbà náà sọ́mọ̀ ó jẹ́ èyí tí ọ̀pọ̀lọ̀ha ìfọ̀pọ̀lọ̀ha ìrìn àti ìyá tó ń àwòkárùn-ún kọ́ọ̀lọ̀ta àti ìrọ̀ta òwe. Wọ́n wá sọ pé sọ́mọ̀ àti ìrọ̀wé wípé ẹ̀yà ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ìjẹ̀dá tí mo fẹ́ pẹ̀lú ìjẹ̀dá kan ní àbúkọ̀ yìí nígbà tí ilẹ̀ bá wá sọ́dọ̀ sí ọ́wà ẹni wọ́n tí ẹjọ́ ọkùnrin pé à ń ti ní ìbàlẹ̀ sí ọlọ́run láti jẹ́. Lọ́pọ̀tọ̀ ọ̀run mọ̀ sábà àtọ̀nà wa. Ẹ wá fi wọ́n ní sọ́dọ̀ méje nínú òmíì nínú ọjọ́ méjì. So ọjọ́ mẹ́rin àkọ́kọ́ ẹni ọjọ́ méjì yóò sọ́jọ́ mẹ́rin mẹ́ta. Eléyìí ni ìdíkẹ̀tì ọ̀gbìn àrà. Wàhálà ìsìn ìjọba ìlànà. Wọ́n bẹ̀rẹ̀ sí ti wá ìlú gbogbo sọ́nà pátá àwọn òfin àtàwọn àpẹẹrẹ wọ́n bẹ̀rẹ̀ sí ti wá ìlú gbogbo gẹ́gẹ́ bí ó ti rí. يعلم ما يلج في الأرض ثم الجند حل منه وما يخرج منها حكم الجند بإثباته لنفسه gbogbo ìmọ̀ tí ń bẹ nínú rẹ̀ àti tí ń jáde nínú rẹ̀ pátá ẹ̀rọ ìwàdà nìkan lọ́nà. gbogbo oríṣiríṣi oore lọ́nà ń bò mọ́lẹ̀ ẹ̀rọ ìwàdà nìkan lọ́nà. gbogbo àwọn àlùmọ́ọ́nì tó ń bẹ nínú rẹ̀ ọlọ́ọ̀bà ìfọlọ́bà àwọn ọmọ ìwà ìgbà yìí àgbà tí kò tó fẹ́ yìí láyé alábẹ̀rẹ̀ àti ìlọ. Lọ́kọ̀wọ́ ìmọ̀ ọ̀pọ̀ ọmọ ọlọ́run kan lọ́wọ́ ìfẹ́ni tó mọ àyàtọ̀ náà èyí pé ìfẹ́ni tó mọ ìmọ̀ ọ̀pọ̀ àyàtọ̀ ọlọ́run kan ìfẹ́ ṣoṣo. Wọ́n yá ọ̀nà mi mọ́

ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا بسيط إلا في كتاب بعدين يذكر إن كثر من القتول gẹ́gẹ́ bí bẹni àbí títì ní ó ti wà lápẹẹrẹ lọ́wọ́ ọ̀gá ti sọ́rọ̀ tó gbé ìtòrí rẹ̀ nínú mọ́tò ìlàkùn rẹ̀. Bọ̀ọ̀ gbogbo eléyìí ó ti rò pé ọlọ́run ọba ọba tó tóbi ni ọlọ́run ọba ọba tó ń lọ ní gbogbo ni. ọba yẹn ti lè lọ sọ̀rọ̀ gbogbo tí ń sọ̀kalẹ̀ láti lè wá ètò mi ìròyìn mi àwọn òtútù mi àrá mi mọ̀láìkà mi òkú oríṣiríṣi àgbàlagbà tó ń sọ̀kalẹ̀ láti lò lọ́sọ̀lẹ̀ gbogbo ẹ̀kákalẹ̀ lọ́wọ́ tọ́lọ̀. lọ́nà ẹ̀yà àwùjọ sí ha àti tí ó bẹ̀kẹ̀ lọ sí sọ́lẹ̀ nínú àwọn màláìkà tó ń mú iṣẹ́ àwọn ọmọ àwọn ọmọ àlọ́bì ádàm lọ sí sọ́lẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ tọ́lọ̀ torí pé ọ̀rọ̀ ti àtọ́mọ̀ nínú àbúrò àwọn ọmọdé pé ìwé ìdílé ti àwọn olùkọ́ni lè bá ọ̀gbìn fún ìwọ̀n àwọn olùkọ́ni fún ìwọ̀n ìgbà. Àwọn ìlú náà wípé ọ̀dọ́ rẹ̀ أمي ووجدت من موجود من الكتاب لا إله إلا الله لا إله إلا الله وكلمة طيبة يوجد من الله والعمل الصالح يرفعه كفاري أو ينسي يمضي المصالحة عند ذلك الكتاب. هذا ابن القرآن العزيز ولم يبقى اليه عمل الليل قبل عمل النهار او أيوة، ملائكه وعندما في هذا هو السلالة هو السلالة الجميل أفضل والعمل النهار قبل عمل الليل àti ìṣe ti kọ́kọ́ ti lọ́pọ̀ tí wọ́n ti ìṣe kọ́kọ́ lálẹ́ gbogbo ìwé wọn tó tètè lọ bá ọ̀rọ̀ ọ̀gá. Wọ́n ń bọ̀ bá àdó àyíyànà èdè. Gbogbo ilé torí tí ẹ̀rí tó péye ó lè wà lórí àwọn ọmọ ẹgbẹ́ tó àmọ́tò àádọ́nù. Wọ́n kọ́ lẹ́nu wọn kọ́ lẹ́nu ètò ìtọ́nà ọ̀gbà òní ètò ìtọ́nà ìtàgé. Torí pé ó wà pẹ̀lú ìṣòro ìṣẹ́ báwà, ó wà pẹ̀lú ì ìmọ̀ rẹ̀ tó ní gbogbo nǹkan ìṣe tó ní gbogbo nǹkan ìṣọ gbogbo nǹkan ìṣe ní pẹ̀lú ìgbẹ̀ lọ́wọ́ bá lọ. nínú àwọn ẹ̀dá rẹ̀ tó wà nínú ilẹ̀ àti tó wà nínú òkú àti tó wà ní afẹ́fẹ́ bàbá gbogbo ẹ̀ lọ́wọ́ bá lọ. àbúrò ìdílé àti àwọn ومن هو مستقبل بالليل وخارج بالنهار ايدي يطلع العرب من توصر ثم الى التي تتوقع هو العرب انتصر في قضاء التي تتوقع بدائرة الاتباع هي العرب اليوم ركعنا sínú ilẹ̀ láti ṣèlú ọdún gbogbo àtàkì ọlọ́wọ́ náà. Ó dàgbà yẹ pé títí bá tẹ̀lé pátákà lónìí, ìyálé ló pé tí ó kò fẹ́ tó ohun bí ó tẹ̀lé ọlọ́wọ́ báyìí. Àtàrí òbí nà á, àbí gbogbo ẹni tó ń lọ sí ń bọ̀ gbogbo tó ń ṣe ní ṣẹ́bi tẹ̀lé ọlọ́wọ́ báyìí. Èdè ìwòsàn ti jẹ́ pé àjùlọ ó wà fún ẹni tó ń jẹ́ sùn tó wà nínú ọ̀kan rẹ̀ ní ìgbà tí òkú lórí ọwọ́ ọ̀gá bí ọ̀gá lè jẹ́ tó gẹ́gẹ́ bí ìgbà tó ń tẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ọlọ́ọ̀gá ẹni Dalam ini Al-Qisqan, Amir Fahaya di Al-Qisqan, jadi orang silam yang asyik adik di sini. Dia mungkin bisa jah, jah, kisah, jadi Allah. Dan tak ada nama, jahat yang kata. Dia mungkin itu itu, kerana modal, ini satu minggu modal yang berapa. Kalau nanti aku tahu, ìṣàkóso ìrọ̀rọ̀. Tí ò bá wá lè ṣe ìṣẹ́lẹ̀ bí ìgbàgbé ìrọ̀rọ̀ ó sì sọ́mọ́ bí ìgbàgbé ọ̀dọ̀ tó dájú pápá ọlọ́run tó ń wù ọ́. Arákùnrin kan nínú àdéhùn ìrọ̀rọ̀ àkójọ kọ̀ọ̀kan tí wọ́n bá àwọn ìṣẹ̀lẹ̀ náà wà lọ sẹ́lẹ̀. يعني يهددني بفتنة أعيش بها ìyá ọdún ọlọ́run tó lè ní ọ̀rẹ́ kan tí ó pè é àbúrò àgbègbè mi kò sọ́kọ́ bí ọgbọ́n tó ń lọ sí ìgbà ayé ìpẹ̀lẹ́. Báwa ìtẹ́kùn ìgbà kàmá tẹ́tẹ́ ìrọ́dúnlọ́ من ذلك العشرات لا يصادفها ẹni ìjọ ọlọ́run ìjọ ọlọ́run tí a bá fẹ́ ti di èèyàn olùdó táyé ẹgbẹ́ àtijọ́ àwọn ìdíje èèyàn lọ́wọ́ lẹ́yìn rẹ̀ ìdíjí wọn bá ti jẹ́ pé ẹni àwọn ìdíje àìsí àkókò ṣe bá ti di èèyàn lẹ́yìn rẹ̀ rárá tó òtúmọ́tíkàlì ẹjọ́ àtijọ́ ọlọ́run lórí ní ìgbàgbọ́ tó ń lágbára wọ́pọ̀ rẹ̀ pé ọlọ́pàá ní o ìdíje ìdíje ìdára ìjọ àlejò ní ìjọ ọlọ́run gẹ́gẹ́ bí sókè ìpín ìjọ alákèrè kan ẹni ire nínú àwọn ẹbí ní tó dáa tọ́ọ̀tún náà tọ́ọ̀tún náà bẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ gbé ìpàlẹ́kọ́ náà rà pẹ̀lú ẹ̀kọ́ ìjọ ọlọ́run gẹ́gẹ́ bí ìjọ ọlọ́run يدين في الإمام أحمد حفظه الله ó wà nínú orin tí mo rán ti sọ sí ìbẹ̀ nígbà tó ìgbà àmọ́ ọ̀pọ̀ ó lè tó ìgbà. Orí arákùnrin kan tó ní ìdààmú ọ̀rọ̀ ìkẹ̀kọ́ يوما كما تقول صليت ولكن إن علي رسولي. وضع لديني ومسلم nígbà tó kọ́ lọ́sọ̀ ọdún kan ló ti yà ní wọn kò sí ètò ìdíje ìlú wọn. yóò mọ̀ lọ́gbà ìdíje ìwọ̀n ìkànnì wọn. ọ̀nà nínú ìtàn ọkùnrin pé ẹni tí ń lò lórí bẹ́ẹ̀ lórí ìjọba. Èdè tó bá wà ní wọn ìta tó gbé òní ọ. Lọ́gbà yìí pé ìjọba sọ̀rọ̀ ìmọ̀ yìí pé ọ̀ka ń gbogbo gbogbo ń lò. Yàrá ìjákùtà bá nà náà yá sí ìta àbò. Mọ́ àárò pé ọlọ́run ọba àmọ́ ọmọ ti wàhálà tí àbújẹ ẹgbẹ́ ẹyọ ojú ẹ̀rọ wípé yóò gbàgbé wípé òun yẹ nìkan tí àbújẹ pé ẹyọ ojú ni yàrá ẹnìyàn ẹ̀ka àbẹ̀ yìí yẹ ẹ̀yọ yóò wá ló ti gbèsè tó bá kàkàlẹ́ tó kàkàlẹ́ tó lọ mọ́ tó kúrò lọ́wọ́ ìgbà báyìí ló ti sọ̀rọ̀ له ملك السماوات والارض والى ما ترجع الامور ضد الجبابره السنه كلها ضد علامه السفر بين ọ̀dọ̀ ọlọ́run ọba mẹ́rin ló padà sí. eléyìí ẹ̀kíìsì èyí pé etí nǹkan ilẹ̀ ipò ọlọ́run ọba ọba àtòrò ọba tó kù lágbára ni tí ò ní ẹnì kẹta tó ń bá dùn nínú ibi ìjọba rẹ̀ ó ní lẹ́yìn ilé ìtòsọ̀mọ̀ láti rẹ̀ láti ìjọba sọ́nà àti ilẹ̀ ìgbẹ̀rẹ̀ ní ìfẹ́ tó lè bá a وكان تتبين المفروض تكون مفروض غير الثاني ترجع الامور يبدا الامر القدر وغالبا غير الامر الم وإن لنا للآخرة والأولى إذن يتأتي أفكار الله وهو القيام هو الله لا إله إلا هو له الحمد الأول والآخرة وله الحكم وإليه ترجعون هو الله لا إله إلا هو له الحمد في الدنيا والآخرة ولو الحكم وإليه ترجعون أنا وضع من وضع من وضع tí ẹni bá tọ́ ẹni tó tọ́ ká jọ́ pọ̀ tó àkọ́kọ́ ti ẹ̀mí ní àkọ́kọ́ àti ìkẹyìn gbogbo ìdájọ́ wọ́n padà sí ọ̀dọ̀ ọlọ́run ọ̀kan ní. Torí pé oní ìdájọ́ ló ń gbogbo apáta. Sọ àwọn ìwọ̀nba èmi ìjọba sẹ́nà àti ìyẹ̀ntẹ̀lẹ́ yé lọ́wọ́. Gbogbo àlàáfíà ìpátá yóò jẹ́ bí ìyá ìṣẹ̀yà rẹ̀ wọ́n padà sí ọ̀rọ̀ ọlọ́run. Yóò dìbò lẹ́yìn àti ìlú Ọlọ́run ọ̀pá fáwọn sọ̀rọ̀ rẹ̀ ẹni ọba tí mo mú kí alẹ́ ó lọ ní ọ̀sán, ó ní pàtàkì ọ̀rọ̀ ní alẹ́. وهو عليم بذات الصدور ضد من دليل والصعبين ضد سبحان الله وتعالى ضد من دليل والصعبين هو قريب جدا يغالي تحديد أبي وقلبي ضد الله تتجيه الله تعالى من دليل أنا بقى أعلمك أعلمك أعلمك gbogbo bí ìsọ̀rọ̀ kò lè tó tí wọ́n wà láyé ẹ̀gbẹ́ ara wa oúnjẹ́lẹ̀ ilé ìwọ̀sẹ̀ ní òde oúnjẹ́lẹ̀ ilé ìwọ̀sẹ̀ ní ilé òde ìjọba gbogbo káyọ̀ ló tó ìlú ìwọ̀sẹ̀ pátá ìjọ ìlọ́lọ́wọ́ rárá olùkọ́ ìlú ọba tó ń ìlú orúkọ ìlú náà يورد الليل في النهار ويورد النهار في الليل أعطاه مني يسمعني يدخل ما نقص في الساعة الليل في النهار فيزيد النهار ووضع الله ملكه ní àsìkò alẹ́ àwọn ọ̀gbọ̀n náà wọ́n wá di pé ọ̀pọ̀ ويدخل ما نقص في ساعة النهار في الليل أقول أنك إن تكتب nínú ọ̀ká àti ìdọ̀lú alẹ́ alóòsùnwá kò ju ọ̀ká lọ. Wọ́n wà tó ká lọ́wọ́ àríwá ìgbìmọ̀ àtúnṣe ìlú ìfọ̀tẹ̀. Ọlọ́wọ́ bá olùdarí gbogbo oúnjẹ ní ọ̀ká ẹ̀dá rẹ̀. أي يقلب الليل والنهار ọlọ́run ta ló máa ń jẹ́ kí a máa ṣe alẹ́ pẹ̀lú ọ̀sán tí wọ́n yàtọ̀ wọ́n ìtọ́jú ìrìnà ìrìnà ìrìnà ìrìnà ìrìnà láwọn àti àsìkò tí gbogbo ọdún kejì wọn gẹ́gẹ́ bí ó ti wù ú gẹ́gẹ́ bí ọgbẹ́ ẹni tí ń bẹ ní ẹ̀mí ọgbọ́n gbogbogbò wọn lọ́wọ́ bá bẹ́ẹ̀ ní oṣù. bàbá rẹ̀ fẹ́ ìbáwò ìlẹ̀ nígbà míì yóò jẹ́ sí alẹ́ gbogbo wọ̀rọ̀ kùrù nàá tí ọ̀pọ̀ ìṣòro wọn láti dè nígbà míì yóò jẹ́ sí ọ̀pọ̀ gbogbo di alẹ́ gbogbo. وتارة يتركهما مقتدمين لذا يوجد يعلمون وحينا يجعل الحق شفاء او رفيعا او فيضا او قريبا لذا لي هو ذا يدعى السياسات àtìkẹ́kẹ́ àtìkẹ́ àtìkẹ́ àtìkẹ́ àtìkẹ́ àtìkẹ́ àtìkẹ́ àsìkò fẹ́ àsìkò rẹ̀ gbogbo ìpátá láti ọ̀dọ̀ ọlọ́ọ̀bá ti wá. Wàtúndì náà ìfá ti pẹ̀lú ìlú ìlú ọ̀gá ìdàgbàsá. Àwọn àgbà ti gbogbo ilé pẹ̀lú àṣẹ rẹ̀ ni. Bẹ́ẹ̀ sì ni ó ṣe torí àǹfààní tó ń bẹ ní àwọn ẹlú rẹ̀. Orí gbogbo àwọn àsìkò yìí lọ́wọ́ àǹfààní tí a bá yí ọ̀kan lọ́kàn lára. Ìdílé àtẹ́lẹ̀ ní ẹgbẹ́ ìbáṣẹ́ ọlọ́run pè é lálẹ́ ọ̀gbẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ni rí ọ̀pọ̀ pátápátá ẹni tí ó rí ọ̀pọ̀ lábẹ́rẹ̀ náà ẹ̀nà tí ò ní sálẹ̀ ọmọ náà tí ó ń lo alẹ́ pé iṣẹ́ ti máa ni orí tó ọ̀pẹ́ òkú ó ni. so ọlọ́ọ̀dà ló ń pè wọ́n àlejò ìdá ti ṣòro àìwà wọ́n àlejò ìdíkà ààbò ọlọ́ọ̀dà ló ń pè wọ́n ìjà pàtàkì ọ̀pàtàkì ló ti ní ìwé péréte ló ti ní ìwé ọ̀pàlẹ́gbẹ́ وعليم بما ماء الصدور ومن من بني أكثر ومقوماتها بالدين بين القتل والغضب والكفر مثل وقالته لا يخفى عليه من باب الخلق لكن تحرقه بين القليل وهو يعمل ما لا يسمى منه من كما بالبنتي إليه التي تفرق بالجنة وفي ذلك وقل لنا على النظر وتعبدي في ملائكة الله يجي الكلمات إن الله يسجدها هل الله بالجود إذا لم يبقى ثم الشكر على ما وعن عمل ليلة حياتك من بسنة تكرهوه أتريد مثل كراه وتنزيل على كل ما لا يليق أطلع ومن الظل سوى بالوجود تنزيل تسمي الله يضع نعم هذا هو

لقد أخذ ميثاقكم إن كنتم ألهم آمنوا بالله ورسوله أتقوا وكلنا لكي لا يقع تهديده وأنتم مما جعلكم مستخلفين فيه ọ̀nà nínú àwọn dúkìá tọ́lá ìfẹ̀mí ọjọ́ olùsọ́nà ìjọ lórí ẹ̀. Ànàbí na àmàlà lóko, gbogbo ẹni tí wọ́n bá tàbí nínú yín, wà á ń wọ́n sì mọ nínú dúkìá tọ́lá ìjọ ní à orí tí wọ́n láwọn bá jẹrẹ ìtẹ̀bí wọ́n ní ẹ̀sán tó Àbá

ó sì fi ń ṣe àwọn ilé lórí ẹ̀. الذين آمنوا منكم أولا الناس gbogbo ẹnikẹ́ni tó bá tó bá gba ọlọ́run ọba gbọ́nà yìí lọ́dún ti ẹ̀rẹ̀ mọ́ nínú yìí ẹ̀yìn ẹ̀dẹ́ ènìyàn ìwà àìsàkó lè má dìbò tó sì lọ nínú dúkìá wọn lẹ́yìn àwọn abúlé àwọn ènìyàn ní ẹ̀ka tó tóbi lọ́dọ̀ ọlọ́run ọba lẹ́yìn ìgbà tí ọlọ́run bá tó tó mẹ́nu ba oríṣiríṣi nínú àwọn ẹ̀rí tó kú lórí ilẹ̀ ipò ọlọ́run bá wà sí i. ọba kan tuntun ni ọmọ orí nínú ọ̀dọ̀ orí agbára níbi ọlọ́run ó tó tó rí ilẹ̀ pé gbogbo tí ń bẹ sọ́nà àtìlẹ̀ kátá ọwọ́ òun lọ́wọ́. èyí ló ń darí rẹ̀ lókùnrin àwọn oríṣi ìdájọ́ lórí ẹ̀kọ́ tó ń kó ìlú nígbà náà ọlọ́run wá ń sọ̀rọ̀ lórí ọ̀pọ̀ àwọn ètò ìlú rẹ̀ àwọn nǹkan àtẹ́wọ́ orí tó sọ̀rọ̀ rẹ̀ látọ̀bọ̀ orí níbi ẹ̀sìn فأمر ببيان الإيمان والكامل هو قد يتكلم في ìgbàgbọ́ ìgbàgbọ́ tó pé الذي لو أثار العلمية من إثبات النفس من ذلك ليش بس أمي أثار عليه أمي لو بكي أن تبني باطلة باطلة لغة وإخلاص العمل الحبيب بس تبني تبني الله وقال تصدق وفرق الصلاة الشيء ظهر منها وما أراه ó tó ti gbogbo àwọn ìfẹ́ ẹbí nílẹ̀ èyí tó hàn àti èyí tó pamọ́ ọlọ́run á rí ya àmìnà òbíláyé rárá tó wù. ọgbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba àti òbíṣẹ́ rẹ̀. ọ̀rọ̀ yìí ọlọ́run dojú kọ gbogbo ọ̀dẹ́ lápáyé. àwọn mọ́mí ní lọ́wọ́ ní ẹ̀ àwọn ni wọ́n kọ́kọ́ ní ẹ̀ ní wíwọ́ lẹ́yìn náà ti ìpèsè yìí ló lọ sọ́dọ̀ àwọn tí wọ́n gbàgbọ́ náà ìpè ẹ̀yin tẹ́ ìgbàgbọ́ náà ẹ gbàgbọ́ tí ọlọ́run ni ẹ̀yin tẹ́ nígbàgbọ́ ẹ lórí ìgbàgbọ́ yín tẹ́ ìlú pẹ̀lú apá àti pínpín. ẹ mú àti ọlọ́run ọba jẹ gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ fún mi ní ayé ọ̀nàbí na ámánú آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي نزل بالحق. أعلم أن من تقوى أعتقد أن الله تعالى بالكتاب. يكتب في الله ورسوله على إيره محمد صلى الله عليه وسلم àti síra tí ọlọ́run kó àwọn àmẹ́bí ọlọ́run síwájú àwọn ìsọ̀rọ̀ ẹ̀sìn jíjẹ́ nígbà tí ọlọ́run pè wọ́n wá ẹgbẹ́ ọ̀gbẹ̀rí ìdára mọ̀ ló pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo káàdì lòdìgbà ẹ̀bà ọlọ́run ọ̀gbàgbọ́ èyí pé ẹbí olórí ìgbàgbọ́ ní pẹ̀lú agbára ẹ̀dúró lórí ìgbàgbọ́ pé ní kí àlejò Muhammad sallallahu alaihi wa sallam pẹ̀lú agbára ẹ̀dúró lórí ìgbàgbọ́ pé ní kí kò àì pẹ̀lú agbára. Kíra tí ọlọ́run bá sọ̀kalẹ̀ fún èjìṣẹ́ rẹ̀ àti kíra tí ọlọ́run sọ̀kalẹ̀ fún èjìṣẹ́ tí wọ́n ṣe èjìṣẹ́ rẹ̀ àwọn ìṣẹ́ ńláńlá sọ̀rọ̀ náà rẹ̀. Wàá ń dẹ́kun ní ìrìnàjò àdàkùn lókùtàkùn àti ìrẹsì. sannan nínú ọ̀rọ̀ títí àtẹ́lẹ̀ ṣe ń ṣe àwọn ilé lórí ẹ̀ gẹ́gẹ́ bí ìta akólítẹ́lẹ̀ ẹgbẹ́ lórí àwọn tó ń di ọ̀rọ̀. dúkìá tẹ́lẹ̀ ń ṣe akólítẹ́lẹ̀ akọ́lẹ̀ ẹgbẹ́ lórí ẹ̀. فإنه قد كان في أيدي من قبلكم، كنت تقول قبله، تأتي وضع فتوى شيء. أنا بعيد من استقلال شيء جبريل يستعملوه في طاعته قلبه لكن يستهلك ويوضع وإلا حافظكم على ذلك حسابا عقيرا إيه غير الاتجاه فلا يوصي في دخول في دخول والله بر لبيب إذ يقول فلا tí ó tó yọrù sí nàbí nígbà tó sọ pé ìrọ́lẹ̀ náà ní ìrọ́lẹ̀ àmàlìyàn náà tó lè àyàká ìlú wàlá bíkà yóò mọ̀ ní ẹ̀kọ́ ìrọ̀lẹ̀ ìlú dúkìá dáadé àti àwọn ọmọ káàkiri àti gbogbo ńlá lẹ́lẹ́bí gbogbo ẹ̀ka gẹ́gẹ́ bí aláàbìsẹ̀ mìíràn ọjọ́ àti ìfẹ́fẹ́ lọ́kọ̀ọ̀kan ọjọ́ pẹ̀lú ẹni òkè ìfẹ́fẹ́ ìwọ̀n padà wá. Èdè mú bíbí ní ìpínlẹ̀ yìí nígbà tí mo mọ ẹ̀rọ àpẹ̀lá. Ló sọ pàtàkì pé mo fẹ́ di oníbìrì nìkan. Bẹ́ẹ̀ ni ó ti sọ, àbí bẹ́ẹ̀ ni ó ti sọ lọ́wọ́ tí èèyàn bá ti lè fẹ́ sọ ọtí tó gbà láti ti bá náà. Wọ́n wá pé títí ìfẹ́ gba ìtọ́jú ti sọ́dọ̀ òun. Gbogbo òṣèlú ni ọmọ ọ̀dọ́ jẹ́ àbí òkèèrè ọmọ ọ̀dọ́ lẹ́yìn tí mo tó gbọdọ̀ àlejò tó ẹgbẹ́ òwe mi èyí ló fún mi ẹgbẹ́ ìgbìyànjọ tí mo bá ń fún wọn ẹgbẹ́ ìgbìyànjọ tó ìgbìyànjọ ẹni ọ̀nà bọ́ọ̀lù ti àwọn tó ti gbà tó gbogbo ilé ìtumọ̀ ṣe dúkìá àti gbogbo nǹkan ẹni pátá àti tó máa ṣe láti ṣe nílé. Ìmọ̀ Muslim إذا إذا رأى إذا رأى ولا تدرك إلا الله من الشريك nígbà bẹ́ẹ̀ ó sàlàyé pé pé انتهيت الى رسول الله صلى الله عليه وسلم وهو يقرا والناس بالزكاه ẹni ìrọ̀lọ́dọ́ àmẹ́ta ẹ̀yà mẹ́ta ti lọ àdógbè ẹgbà tí ń ta sínú àwọn ẹ̀ka tí ó tẹ̀lé ẹ̀sìn. nígbà tó wá kàtẹ́ lọ́dún ọ̀yà tó ìgbéyàwó sọ pé يقول هذا أما أنا هو مستقيم مالي مالي جيت يا أبي جيت يا أبي يوم يوم قيوم وأنك للمال فإلا ما أكلت فأقلت إن جئت منك فلو جئت يا أخي جئت يا أخي جئت bá ṣe ilé ìgbésẹ̀ àwọn dúkìá rẹ̀ èlùbọ̀ ọ̀gbẹ̀ àwọn nàbí ìtàkà àpòlẹ́yìn àbẹ́yẹ tó wà jọ fẹ́ràn gbogbo àwọn ìtàkà àpòlẹ́yìn àpòlẹ́yìn àbẹ́yẹ tó ṣiṣẹ́ sádàkà pẹ̀lú nílẹ̀ ọ̀tá pẹ̀lú ìgbà omi dúkìá rẹ̀ gbogbo ìtẹ́kù ìmọ̀ sí wà báyìí ká bàbá nínú ìwàdà ní fẹ́ràn náà èyí tó kù ó fi ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀jẹ̀ àjèjì rẹ̀ àwọn ni wọ́n wà lò gbogbo tí wọ́n bá ti rí gbogbo tí wọ́n bá ti fẹ́ tí wọ́n bá lò sí ọjọ́ lójú ọ̀nà ọ̀rẹ́ àwọn náà lè má lò gbogbo lójú ọ̀nà ọ̀rẹ́ gbogbo nǹkan máa ń ṣe ní pé wọ́n ti tẹ̀lé gbogbo ẹ̀rọ ọ̀gbọ̀n ní pẹ̀lú ìṣòro ẹ̀rọ ìṣòro ó jẹ́ kéèyàn ilẹ̀ kéèyàn tó àbí kéèyàn wọ̀ àbí kéèyàn ṣe adápa. ìbéèrè ta ó ta mẹ́ta ìṣẹ́jú eléyìí ètò ìwà ìwé á padà sí nílẹ̀ rẹ̀. لولا لنا يعني الذين آمنوا منكم lẹ́yìn pàtó lẹ́yìn àjẹmí àtẹ̀lé gbogbo ẹnikẹ́ni tí wọ́n ní ìgbàgbọ́ nínú ní tí wọ́n sì ná nínú ilé àti ní àbùkù fún wọn wọ́n ní ẹ̀ka tó tóbi lọ́dọ̀ ọmọ ìwọ̀nba. الذين آمنوا بالله وصدقوا رسوله منكم gbogbo ẹnìkan tó bá nígbàgbọ́ ní ní ó ti gba àmì sọmọdáwà àmì ìwòsílẹ̀ gbọ́ wà á ń tàkùn nígbà ọ̀gbọ́nà òun ìwà ikú tẹ̀lé nìyà wọ́n sì lọ nínú ìtọ́mọ̀ ìṣe wọn tí ó gbé ọ̀nà ọlọ́wọ́ bá báyìí ìtàwọn ọ̀hún àbí ìgbà lọ́kùn rẹ̀ wọ́n ní ẹ̀sán tó tóbi lọ́dọ̀ ọlọ́wọ́ bá wọn wọ́n ní lọ́kọ̀ yàrá ìmọ̀ nínú ìtàwọn ọ̀hún àbí ìgbà lọ́kùn rẹ̀ ìyàwó owó ìjọba owó ti san wọn lẹ́sẹ̀ tó tóbi èyí tó gbé òwúrí yàrá ọ̀gbìn ìfẹ̀lẹ̀ èyí tó kí ọ̀gbọ́n rí yàrá bàtàrà àrà ọ̀gbìn bàtàrà tí o ti ẹ̀ sí ìṣẹ̀lẹ̀ nínú ọ̀gbìn ọba àgbẹ̀fẹ̀ láti ṣe ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ Thank you. tó àpòkò sí àwọn ẹgbẹ́ pẹ̀lú ìbéèrè. Èyí ti wá ti ṣe èyí tó àkókò ṣe ní ìbéèrè ọ̀pọ̀pọ̀ aládé. Èyí tó yà sí àṣeyọrí ọ̀pọ̀pọ̀ rẹ̀. Ìyá àwọn ọ̀rẹ́ tó ń bá àti ìgbìmọ̀ àwọn